àlékún fún anábì sallallahu alaihi wasallam gbogbo àwọn tí wọ́n ń dáadáa tẹ̀lé ìlànà anábì tẹ́lẹ̀ kò mọ̀ báwọn náà olùkọ́ wa òbí wa ọlọ́ba àti wọn lẹ́sàn-án lórí bákan náà abẹ́lẹ́wọ̀n fún àwọn ìmọ̀mọ̀ wa ní àyè tọ́lọ̀ kan bá fún wọn lọ́wọ́ bá wọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ náà ti dùkọ́ wá sí ní tọ́lọ̀ kan láti tẹ̀lé àmì ọlọ́run láàrín sí ara hàn rà ní ìtẹ̀síwájú nínú tíra al-Mulakhas al-Fiqhi eléyìí tí a ti máa ń sàlàyé fúnra wa ètò ní òun ṣe papọ̀ mọ́ àlámọ̀lé ọ̀rọ̀ ẹ̀sìn wa ó yẹ pé tíra tá a sàlàyé lọ́wọ́ òun ni tíra al-Mulakhasul Fiqhi eléyìí tí a bá wa Salih ibn Fawzan ni wọ́n ṣe kọ́lọ̀ bá wa yọ ní sí wọn. agbani tí ó ń súnmọ́ kí afẹnu ẹ̀ kulẹ̀ lẹ́nìí òun náà ni màá ṣọ́ọ́ lèlè ìmáàmì fi sọ́lá àwọn nǹkan tí wọ́n ṣe lófin fún ẹni tó bá jẹ́ ìmáàmù ó ṣe lórí irun. wọ́n jẹ́ pé wàá pé abẹ́kí ìmáàmù gbogbo àwọn nǹkan tí ó bá ṣe ó ṣe ní fúfú yẹ́ ṣùgbọ́n fúfúyẹ́ yìí ó padà wà lórí pípé àwọn ọ̀ràn èèyàn pípé àwọn oríkèéríkèé pípé gbogbo àwọn nǹkan tí wọ́n fẹ́ ká ṣe lórí ìrun bó ti yẹ kí a ṣe é eléyìí ni fúfúyẹ́ tí wọ́n ń sọ kì í ṣe wípé ká má wàá rùkù àbí ká má rùkù bó ti yẹ ká rùkù àbí ká má forí kanlẹ̀ rárá àbí ká torí pa abẹ́ ṣe ní fúyẹ́ ká sì forí kan lẹ̀ ọ̀kan àbí kí forí kan lẹ̀ yẹn ká má ṣe àwọn nǹkan tó yẹ ká ṣe ń bẹ̀ dépò pé àwọn àtàrù tá a máa ń ṣe wọ́n jẹ́ kó yé wa yí pé ó kéré jù a ó máa ṣe àwọn nǹkan wọ̀nyí lẹ́ẹ̀mẹ́ta eléyìí nínú àwọn àlàyé tí wọ́n jẹ́ kó yé wa òun ni eléyìí àwọn máa wá tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ wọn yí pé wàbẹ̀lì jùmùlá wọ́n ní ní àkótán ọ̀rọ̀ fàyẹ́jìbù alàlì imam ó pọn dandan báyìí tó bá jẹ́ imam àyùrọ̀ ìyá àhàwá alàlì mọ̀mùmí kó sọ àhàwá alàlì mọ̀mùmí ìṣe àwọn ẹni tí wọ́n kírun lẹ́yìn rẹ̀ tá sí èrò ẹ̀yìn mọ́ọ̀mù wàyọrọ ìyá ìsmáàmàsọlá bákan náà yóò sọ pípé ìrun náà dáadáa wà ìkọ́ọ̀nà ha bákan náà yóò sì sọ ìkírun náà bó ti yẹ kó kí ìyẹn ni ìmàmọ̀dájú póun kírun yẹn bó ti yẹ kéèyàn kí i. gbogbo àwọn kata n sọ yìí kákíyèsí o a máa wáyé lọ́dọ̀ àwọn tó yẹ pé ẹ máa rí gẹ́gẹ́ bí àáfàá gan bẹ́ẹ̀ni bá rùkú kò ní rùkú dáadáa bó tiẹ̀ kó rùkú gbogbo yẹ ká ṣe lórí irun ẹ rò pé kò tiẹ̀ sí ni látara pé nìkẹ́ni náà ni wípé ibi ká kàn sí ẹyọ kan bí àwọn àtàrù. gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sì rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn afáàtì ṣàlàyé. bákan náà wàyà kúnnù muqtadiyan bí adìyẹ nàbí sallallahu alayhi wa sallam yóò sì máa kọ́sẹ̀ ìlànà nàbí sallallahu alayhi wa sallam àmìlà ń bi wàsọ̀yà yóò máa lo àwọn àsọ́ọ̀lẹ̀ ànábì sallallahu alayhi wa sallam kí làwọn àsọlẹ̀ tá ànábì sọ lórí bá ti kírun àwọn àsọlẹ̀ yìí náà lòun náà máa tẹ̀lé tó náà máa ṣiṣẹ́ tọ̀. wà àwàmírì ì yóò máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn àṣẹ tá ànábì pa wá tó ká ṣe eléyìí lórí irun nínú irun wa kódà bá a bá kírun tán níbi ká sí àwọn eléyìí fàfi alkhairu lil jami' ibẹ̀ lóore wà fún gbogbo wa pátá ibẹ̀ lóore wà fẹ́ni tó jẹ́ imam ibẹ̀ lóore wà fẹ́ni tó jẹ́ èrò ẹ̀yìn imam. ẹ̀rí pé wọ́n sọ fún wa yìí pé ámì là ń sọ̀ yáú wọ́n àwà mí rìbì a ó máa lo àsọ́ọ̀lẹ̀ ànẹ́bì àti kẹ́ni àti àwọn àṣẹ tó pa wá tó o bá ń kírun láwọn àyè míì ó máa rí àwọn oríṣiríṣi táwọn èèyàn máa ń ṣe tó yàtọ̀ sí àsọ́ọ̀lẹ̀ ànẹ́bì tó yàtọ̀ sí àṣẹ tá ànẹ́bì pa wá. àwọn nǹkan kéékèèké mi mẹ́ta ẹgbẹ́ lómi ò ní kíyèsí báwo la ti ní ká ṣe àtáyá bí sí ẹlòmí ò sì ti mọ̀ kò sí lára àrùn kọ́dà ẹlòmí ti jáde ilé e kéwù àpètù pariwo kánẹ́wì kò sí ìmọ̀ nǹkan àwọn ò sí lára àrùn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mi ti ọmọ ẹlòmí ọmọ pọ́ńtà kò sí lórí tẹ̀ ká parí àtàyà ká parí ya tó báyìí ẹ dákun bó la ti rí kò sí lórí irun ṣùgbọ́n nǹkan yẹn ti di tó ń lọ́dọ̀ pọ̀lọpọ̀. ìwọ́n náà bá kíyèsí tẹ́lẹ̀ ṣùgbọ́n kò sí bọ́wá tí ń ka òde ká tíra àbí kí ìkàdé rẹ̀ pé tọ́wá parí àtàyà kọ́ wá pọ́ńtà kò sí ibi tó ti rí ẹ sì máa rí lọ́dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣe kẹ́tí wọ́n sọ yìí máa kíyèsí tí wọ́n bá kírun pẹ̀lú lẹ́gbẹ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tẹ̀jọ́ tí ó ti ra yín tí èsè irú àwọn gádùn báyìí kódà nínú gádùn yìí náà ẹlòmíì ó ti máa la láti ilé kò tí ì rí yí padà gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹ jẹ́ ká kíyèsí kò sí lára àrùn o kò sí lára àrùn ẹ jẹ́ ká mójútó. bákan náà ẹlòmíín bẹ tó bá sálámà tán tiẹ̀ sóhun tẹ̀ ti bọ́kù nínú run àmọ́ àwọn àtàrù kan bẹ tó yẹ kóun náà lọ́ọ́ sá lẹ́sà fún rẹ̀ kò sínú àwọn kò sínú wàsóyà nẹ́bì sallallahu alaihi wasallam kò sínú àyẹ̀tà nẹ́bì pàwá tó tabá kírun tán ká ṣe bẹ́ẹ̀. tẹ́lẹ̀ ń bá parí irun àtàwọn sáà ilé náà lẹ́kọ̀ọ́ kan ṣùgbọ́n àwọn pẹ́sẹ̀ tí àánú tún bọ̀ pé òun náà mú wa láti ọba parí irun yọ ọkọ wa nàka kan sókè bí kùrìsì yìí wọn ni kọ́ máa kà ní bí kankan yọ nàka kan sókè yóò ka kùrìsì yìí wọn tán yóò tún nàka yóò tún báyìí yóò tún báyìí yóò tún síwájú yóò tún eléyìí sínú àṣẹ ànábì o kò sínú nankali ànábì sallallahu alaihi wasallam. bákan náà ẹlòmíì tó bá sálámà táǹkì ẹ yóò yóò gbé ìka yóò gbé ọrẹ báyìí ìka ìfábẹ̀lá méjèèjì yóò pàdé yóò wá fi yíra rẹ̀ ká báyìí ó ti tún láwọn àkàrò kan tí wọ́n kọ́ tí wọ́n ní kó ṣe ó lè ti rí rí ó sì lè má lè rí rí àwọn eléyìí náà bẹnu táwọn ìlú náà ṣe gbogbo àwọn eléyìí ò sínú níta àmọ́ bí kírun kò sínú tí ànábì sallallahu alaihi wasallam tó kọ́ wa. wà bá dùn láàyè mà apá kan nínú àwọn ìmáàmù kọ́díyàtọ̀ sáà alu fi ṣáàni lè ìmáàmá wọn a máa fọwọ́ yẹpẹrẹ mú iṣẹ́ ìmáàmù wọn a máa sì wòlé yàtì à àti àwọn ojúṣe tó wà ní ká jẹ ìmáàmù wọn a máa fọwọ́ yẹpẹrẹ mú wọn à ní mú kó tiẹ̀ ká mú nínú àwọn kan táwọn ẹ̀rí máa ṣe lórí eléyìí wọ́n yàtọ̀ gẹ́yìí abọ̀kẹ́bí rọ ánìlì masjid ọ̀pọ̀ balẹ̀ níbi mọ́sáàsì níta sọ ìbò ṣe rí nìyẹn o ìmáàmù ni wọ́n máa pe ẹlòmíì láàrin ọ̀sẹ̀ kan wà níbi mọ́sáàsì kò sì fáwọn ilé ní òdì máa fi hàn níta sọ yìí etí ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àyè míì ni tí èsè wípé àwọn ẹ̀sàgírẹ́tì lórí ẹ̀. àwọn àrùn tí irú àwọn àmọ́mù míì tá à ń sọ̀rọ̀ yìí máa wá yóò wá tásùbà kí ẹ ti torí pé ó ṣèdánilẹ́kọ̀ọ́ o àìbẹ̀ irun dóòlù ibi tí ó sì ti bá kí ẹ ti tó ní kọ́mọ̀ wá kírun ní mọ́sálásí yẹn torí tẹ̀lé mi ń bẹ ibi tí ó ti bá olùmọ̀fún láyà tó wá kírun ní mọ́sálásí yẹn ṣùgbọ́n làwọn ẹ̀ta ń sọ̀rọ̀ yìí kò dí wọn lọ́wọ́ kí wọ́n má wàá kírun ní mọ́sálásí ni wọ́n ti jẹ ìmáàmù táǹsì rẹ̀ irun àṣùbà tí ó wà á torí pé àwọn jàmáà náà wà á kírun láṣùbà tí ó sì fi àdúrà kan ìpè kan kí owó bá lè jáde tó gbogbo wa bá ti ń jáde láàárọ̀ yìí gbogbo ẹni tí wàá fẹ́ jáde tó lọ́wọ́ gbogbo ẹni tí ọba fẹ́ rà nífẹsẹ̀ sí ó ṣe ṣe pé tani ọba fẹ́ rà nífẹsẹ̀ sí kò sẹ́ni tó fẹ́ rìn gbogbo ẹni tí ọba fẹ́ rà tí ọba fẹ́ tí ọba fẹ́ jáde lé kúlọ́wọ́ tó sì fẹ́ rà nífẹsẹ̀ sí láàárọ̀ yìí kó fún wa dúró àlẹ́ alẹ́ òkàlùkù náà tọ́ba balako náà kọ́lá wọn five naira náà òkàlùkù náà ọbẹ̀ fi lẹ̀ irú òrùn yẹn wọn ní sáláì má wàá yìí torí tí ó jáde wọn ṣùgbọ́n àwọn ikọ̀ yìí tó ṣe pé wáyà ọ̀pọ̀lọpọ̀ ti wà lẹ́nu iṣẹ́ ṣe pé àwọn èèyàn péréte náà ní ọ̀wá ẹ̀ nílùú wọn mọ́sálásì irú àwọn ìmáàmù báyìí wọn ò mọ ojúṣe ìmáàmù wọn ìmáàmù jíjẹ wọn mọ́ àwọn yàtọ̀ àkàrò ànilẹ̀hùdùr abẹ́ta pè ní ìmáàmù tó ṣe pé bí wọn bá kírun tán gbogbo wà kò ní dé mọ́sálásì òun kò tẹ títí kíta pé ká dúró de òun tẹ́lẹ̀ kò ńlá pé sí wọn dúró de wà ní wò dúró de wà wọn náà ti mọ ní ṣe sí ẹ̀wọ̀n ní ilẹ̀ dúró de torí pé gbàtọ́ wa wù ní kúkú wá mọ́sálásí ẹni tó bá jẹ́ ìmáàmù kò gbọ́dọ̀ jẹ́ni tí ó máa pẹ́ kó máa wá mọ́sálásí. káwá kíyèsí abalabẹ̀rún náà o àwọn mọ́mú mi bẹ̀ tó ṣe pé ìlọ́ra wá wọn wọ́n máa fẹ́ bí sọ àsìkò tó yẹ kábi kírun kágbọ́ ìwọ̀n náà yìí bẹ́ẹ̀ ni mọ́sáàsì wa náà àwọn ọmọ ó lè jẹ́ èyí wọn ẹ kọ́kọ́ mọ̀ síkèsè kí wọ́n fi ń sọ àsìkò tó yẹ kábi kírun ṣùgbọ́n láyé fi sọ àsìkò tó yẹ pé ó kálukú náà mà kóòrùn ọ̀bá bẹ́ẹ̀ yọ báyìí mọ́mú ìwà mọ́sáàsì láti wá wá kírun. àdúgbò tẹ̀ ẹ́ pé náà tẹ̀ kúkú kí gan kò kúkú kàn yọ àti tiẹ̀ náà ni. òwúrọ̀ àwọn eléyìí ojúṣe ìmáàmù ò mójútó nínú irú àwọn nǹkan báyìí mímà yóò mahmumi irú àwọn nǹkan wọ̀nyí yóò máa kó ẹ̀ṣẹ̀ yóò máa kó sọ́run àwọn èrò ẹ̀yìn máàmù kódà wàyùsábìbù àṣìkọ́ àwọn nǹkan wọ̀nyí yìí máa ń fa ìpín yẹlẹyẹlẹ ni torí pé nù ṣe sí ilẹ̀ tó ń ṣe yìí á máa rẹ̀ dáhùn ọmọ sọ pé ṣé mọ́mí náà wà á dá wa dúró àti akínú tó wà á sì máa nínú àwọn olùmíjẹ pé ìfún ìmáàmù lọ́wọ́ rẹ̀ ń gé wọn á máa bẹ́ dúró lórí wípé ẹ̀jẹ̀ akọ́kọ́ wádìí náà ẹ̀jẹ̀ bùtà àwọn nǹkan wọ̀nyẹn látara àmásà tí ọmọ wà lẹ́mìí ẹlòmíì èwo ni kẹ́ni amadi ti pé mọ́mọ́ náà gbogbo gbà á wọ́n mọ́ wọn aṣáájú kó tó wa lóko ìpín yẹlẹyẹlẹ ń bọ̀ látara kẹ́ni látara àìmọ̀ ojúṣe ìjẹ ìmáàmù yẹn àtàwọn nǹkan tó yẹ kó sọ òun ò má láàrin àwọn tì í méjèèjì ìjà lè ṣẹlẹ̀ àwọn àkọ́ mọ̀ aláwọ̀ kan gẹ́gẹ́ bí aláṣejù àwọn àkọ́ sì mọ̀ aláwọ̀ kan gẹ́gẹ́ bí aláìlẹ́kọ̀ọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè fa ìpín yẹlẹyẹlẹ wàyíṣẹ́ òwúṣú alàlùmọ̀sọ̀lẹ̀ yóò sì kó dàrúdàpọ̀ yóò kó sáàrin àwọn tí wọ́n wá ń kírun. wàyà kúùnù. هذا الإمام قدوة سيئة للكسالى ẹtúwò iru irú màmú bẹ́ẹ̀ yóò máa jẹ́ mọ́tẹ̀ mọ́tẹ̀ aburú ni ọ máa jẹ́ ẹ̀rí àríkọ́sẹ̀ ebú ni ó máa jẹ́ gbogbo àwọn ẹni tó bá jẹ kẹ́ni gbogbo àwọn ẹni tó bá jẹ olóòdú alára ọgbẹ nínú àwọn ní alára ọ̀gbẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé gbogbo tó bá ti jẹ́ ọ̀rọ̀ àlánà yọ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀rí ara rẹ̀ ní jáfáfá sí i ṣùgbọ́n tó bá ti ọ̀rọ̀ ayé kíá òun lẹ́ẹ̀bà ń bẹ̀ wọ́n tó bá dé àsìkò òun bí wọn ò fẹ́ẹ̀ kí ìrún tán èmi dé mọ́sálásí ẹni tó wá rí báwọn tó tó wáyé pé irú màmù tó tún bá tò náà èyí á bí bóun náà rí bẹ́ẹ̀ ni ẹ rí i pé yóò padà lídì sí káwọn ẹ̀yìn gan kómi ọmọ kírun wọn nù wa. bàbá mi sọ wípé irú ẹni bẹ́ẹ̀ kóòdù wa ta ń sẹ́ yí atanlẹ̀ kù sáàlà yóò jẹ́ àríkọ́sẹ̀ ebú fún gbogbo àwọn tó bá jẹ́ olóròjú wàlú mutasa ìlí ìnàbẹ̀lì màsíkòlì yá àti gbogbo pé wọ́n bá máa wá fọwọ́ yẹpẹrẹ mú ojúṣe tó bá yẹ kéèyàn ó ṣe yìí fàmítìlọ àdá irú àpèjúwe eléyìí bẹ́ẹ̀ yẹtìbò lè ápù àlàyé rè ó yẹ kéèyàn dárú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́ ẹ̀rí kéèyàn ó ṣe kéèyàn kéèyàn ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́ nípa àwọn tí wọ́n bá lè kóró ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ ró lórí kọ́mọ̀sì bẹ́ẹ̀ má ẹ̀ kí wọ́n bá lu ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ òun ni ìtumọ̀ ọ̀rọ̀ wọn pé pàmíkìlò ada yẹ́tìfò lè àdú ara ẹ̀yà rè ọ̀rọ̀ yẹn ni kí wọ́n dáró ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́ lórí irúṣẹ́ síbẹ̀ àtà ìwà àdìbà àlà àdá ì mọ̀ ìmọ̀tì ì àzì títí yóò fi lè máa ṣe ojúṣe tó pàtàkì yẹn bó ti yẹ kó ṣe pẹ̀lú ìmáàdàmúrì ẹ̀mí ẹ̀ ìmáàdé ẹ̀mí ẹ̀ lé dáadáa láti ṣàwọn kan yẹn bó ti yẹ kó ṣe. wàlá yunafiru musallin kò sì ní máa lé àwọn ẹni tí wọ́n ń kírun kò ní máa lé wọn sá wọ̀yọ̀ ápẹ́lì ìmáàmátàlì masjid tí ó tún padà tún wá lọ lè sọ ìjẹ ìmáàmù ní mọ́sálásí di tí ò ní sí mọ́ àtọ̀ náà nìyẹn kútúlà tí ó wà fún ìjẹ ìmáàmù lọ́lùdé yóò àfẹ́ ìrẹ̀ náà wọ́n ti yọ ẹ̀túlà tààfin. àwọn yóò náà ha ánìlì ìmáàmàtì ìdá yẹ́rìjẹ́ ìlà àbí tí ó wà ta ìjẹ ìmáàmù ní kété nígbà tí ó padà síbi déédéé rẹ̀ lọ́yẹ kọ́ máa ṣe ibi táwọn dá ló lórí àwọn ojúṣe wọ̀nyí ni wọ́n jẹ́ ká máa kí ni àwọn ojúṣe imam ẹ̀rí kí wọ́n ti sọ àtisọ́wájú náà tẹ́lẹ̀ wọ́n ti jẹ́ ká tó máa lẹ́yìn pé ojúṣe ìmáàmù nínú mọ́sálásí kájọ sọ̀rọ̀ tí mọ́sálásí nìkan gan kì í sojúṣe kákan wọ́n mọ́sálásí ká kírun nìkan ó gbọ́dọ̀ máa sọ wípé sásìkò tá à ń kírun ìlú ẹ̀ ká kírun bákan náà ṣé mo tètè ń dé mọ́sálásí lásìkò ṣé ìmọ̀ adé mọ́sálásí ní kété pé ń dìlé ń wéṣì àsìkò àwọn èèyàn tí ń kírun mọ́. torí àwọn nǹkan táwọn kan wọ̀nyẹn tó lè bí látara ẹ̀ńtọ́ bá jó lóró jù kí ó rí nǹkan yẹn gẹ́gẹ́ bí excuse tó wù lọ́wọ́. wọ́n á parí ẹ̀ pé allahumma wafiqna lima tuhibbuhu wa tarda allahumma amin. ní kábọ̀nkóbó ní kámánkóbó a ó tún kára fẹsẹ̀ pa báàbù fi sọ̀láàtì alẹ́ àdáà láàrin ìṣẹ́jú péréte. báàbò fi sọ láti àlèlè àdá báàbò yìí kódà ká má ti kà kankan nú ẹ kó kálukú wa ronú sí o pàápàá jùlọ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ báàbò yìí ṣe wà nínú pípé kódà kó pé látọ̀dọ̀ àwọn alùpùpù náà ni wọ́n ti mú báàbò yẹn jáde báwọn tó jẹ́ àwọn àkọ́tìmíì báwọn ọba fún ní báàbù lọ́pọ̀lọpọ̀ wọn àwọn kan náà ti ẹ̀ fún ní báàbù nínú wọn ṣùgbọ́n àwọn kan náà ọ̀pọ̀lọpọ̀ àmọ̀tàkọ̀ tìmí àwọn òfin ní báàbù wọn kà máa sọ lọ́dà báàbù sọ̀láàtì báàbù sọ̀láàtì wọn kà ra mọ́ ọ̀rọ̀ yẹn jáde wọn kó papọ̀ wọn sì ní mùjìmọ́látà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà àwọn mùtàkìrì àwọn fún ní báàbù lọ́tọ̀ nínú àwọn mùtàkìrì tí wọ́n fún ní báàbù lọ́tọ̀ nínú wọn náà ni àbá wa sọ́ọ̀lì fọ̀wùzán tíra àwọn ọ̀dọ́ fásitì fi kíta sálàyé bó ti wá rí nìyà àtàwọn tí wọ́n fún ní báàbù lọ́tọ̀ àtàwọn táà fún ó yẹ ká sí i sọ̀látò àlẹ́ àwọn tí wọ́n ní àwáwí kan sí kejì lórí ọ̀rọ̀ ìrun kíkí wọn ẹ̀wùká lórí kẹ́ni lórí ọ̀rọ̀ ìrun kíkí wọn àwọn tá à ń sọ yìí ìjẹ́ ìpò wọn ní àrùlẹ̀ àdáà ìyẹn ni pé wọ́n ní àwọn ẹ́sìn kankan tí ń ṣe wọ́n tẹ́sìn gbà láàyè wípé ní ń ṣe wọ́n yẹn la ní kí wọ́n kírun báyìí tó yàtọ̀ sí èyí tó jẹ́ àádàtò àdá ìṣọ̀lá ìṣesí bá ti máa kírun yẹn lẹ́ni tí nǹkan ọ̀bá ṣe nínú àwọn eléyìí tí wọ́n mú wá fún wa níbí wọ́n ṣàlàyé ẹ̀ bàbá mú bíi mẹ́rin péré wá tí wọ́n dáyà lọ́tọ̀ nínú ẹ̀ tẹ́pá máa ṣàlàyé ẹ̀ ní sísẹ̀ntẹ̀lé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni sọ̀láàtù àlùmọ́rì ìrun ẹni tí ń sàárẹ̀ bóòlá láàrin oṣù kírun ẹlẹ́ẹ̀kejì sọ̀láàtù rọ́ọ̀kìrì ẹni tó wà lórí nǹkan àgùn bóòlù oṣù kírun ẹlẹ́ẹ̀kẹta sọ̀láàtù mùsáfìr ìrun onírìnàjò ẹni tó wà nínú ìrìn àjò kan síkejì bóòlù oṣù kírun ẹlẹ́ẹ̀kẹrin ni sọlá tó lè họwù ìran ẹni tó wà lórí ìpayà kan yálà wà lójú ogun ni ó wà wájú àwọn kan tí wọ́n ń dẹ́rù bá a ni ó wà lọ́wọ́ lọ́wọ́ ni ó làwọn yóò ṣe kírun jàmá kó kálukó ronú sí o wọn ò bọ́ọ̀lù sọ́kàn náà nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ó sì ń fásitì fúnra rẹ̀ jùmọ̀lẹ́ ká ronú sí nìyẹn. aláàárẹ̀ tó wà lọ́ọ́sítù tí wọ́n ń fa omi síla wọ́n ń fa ẹ̀jẹ̀ síla wọ́n ń paasi oúnjẹ sí i látẹnu ni páìpù níbi ń jẹun páìpù ni wọ́n paasi sí i lára tó fi ń tọ̀ fúnra rẹ ti tọ̀ fúnra rẹ tó ti yàgbẹ́ fúnra rẹ ló ń jẹ ló ń ń lọ ló ń bọ̀ ọ̀ wá ń ronú máa sin náà àwọn tó wà lórí bẹ́ẹ̀dì lọ́sítù àwọn ẹni ọlọ́run ògùn nírun yìí làwọn bá ti ṣàlàyé pé nígbà tó ọlọ́run ògùn wọn rùn yẹn wọ́n máa kí náà ní àwọn ṣàlàyé wọn sì kí. òun tí wọ́n wọlé ẹ wọn dúró nǹkan lọ́kàn lọ́gbọ̀n ní mọ́tò tó wò dúró alẹ́ òkírun ẹ ládùúgbò aládùúgbò kí lọ́kàn lọ́gbọ̀n pẹ̀lú pé wọ́n ti ronú lápò tó wọ́n ní mọ́tò ẹ ọjà ni ẹ kí náà ní. ká lè mọ̀ yín pé ìrun ọlọ́run ò fi ṣeré ká sì máa sọ̀rọ̀ lórí ẹ̀ dáadáa gbogbo àtọ́lọ́mọ fún nígbà láàyè gbogbo ẹ̀ náà sì tún lẹ́kọ̀ọ́ inú àwọn akẹ́kọ̀ọ́ ká kíyèsí wọ́n tó lọ tó dúró tu ara tó ń dúró ti aláàárẹ̀ lọ sí tù ẹni tó rẹ̀ tó ń dúró ti lọ sí máa rántí wípé nínú tó máa ran létí náà lásìkò ń wà o. àbẹ́nìkan wá wá ó wá ń béèrè pípọ̀ bàbá ìpẹ̀lẹ́ sára ń balẹ̀ ọlọ́wọ́n bá ara sàlẹ̀ fún àlàáfíà mo ń sọ eléyìí náà ní bóyá níjẹ̀ tàbí nǹkan lọ́dọ̀ wa nílé náà pàtó láàrin àwọn ìbẹ̀rẹ̀ sí lílá ọ̀rọ̀ láàrọ̀ wọ́n á béèrè àwọn ìbéèrè kan tó jẹ mọ́ ọ̀rọ̀ ilé mo sọ̀rọ̀ yìí bẹ̀. inú tó wà ń bẹ̀ fún nìyẹn o wọ́n tó lọ kí yẹn náà ní mùsùlùmí eléyìí náà ń bẹ ní ojúṣe o àwọn tó wà ẹ̀rí wọ́n tó wá wà bẹ́ẹ̀ náà wọ́n náà gbọ́dọ̀ wá kójú àgbẹ̀ pé ah ọmọ láàánú ò yẹn kú mọ̀ yẹn o ìyẹn wà lórí kókò lè dìde kò lè jòkó irú ẹ̀sìn wo lẹ̀ ti jẹ́ wọ́lọ́ yìí a máa rí dìdìrín mùsùlùmí mi tí ó tún máa jà lórí yẹn ọ̀tẹ̀ láwọn gbàwọn ọ̀rá ọ̀tẹ̀ láwọn tẹ̀ bí ìjà bíbí wọn pera wọn tí kò tó wọn lókè bí wọn á lù sínú àbíbí wọn pera wọn yìí yóò wá wá wọn qualification kan tí ó burú tí ó lé bẹ́ẹ̀ ní máa ń tó ń tọ̀ wọn tí ń ṣàlàyé bí ó ṣe fẹ́ẹ́ ẹni tó ń ṣe sórí ayé àtàlẹ́ àmọ̀ ni kọ́ àmọ̀ pé òun gan-an tóun tiẹ̀ rán létí òun gan-an lọ́tà ẹ̀ ẹni tí ń sọ wọn pé kó o ṣe ń kírun yẹn òun lọ́rẹ́ lópin ìgbà tá a rẹ̀ ti ń ṣe òtún gba làákà ikú lára ẹ̀ ọlọ́run kò ní rò dandan ni kó ṣe kéde dandan ni kó kírun o. nínú àwọn àpèjúwe táwọn àlùmọ̀tàkọ̀tì mìíràn sábà máa mú wa lórí kámọ̀tàn yìí pé àsìkò oorun yìí ṣe lówó àwọn àpèjúwe jọ̀hún táwọn máa mú wa ní ọ̀pọ̀lọpọ̀ báàbù kékeré ẹ̀ máa bá bẹ̀ wọn alẹ́ ni tí ó ń sẹ́rìn àjò lọ nínú gbó. tọ́wárí ẹranko abìjà tó burú tọ́wọ́ agbo igi lọ sókè tẹ́ranko yìí sì ń bẹ sálẹ̀ àsìkò òru sì dé bóò ni ó ṣe wọn lórí igi wọn náà ń wo tó lè pa ńlẹ̀ àsìkò òru dé kọ gbọ́dọ̀ bàbá àsìkò òru o ẹ wò ó ṣe lé tó tẹ̀gbẹ́ni tó yẹ kó wà láyà rẹ̀ ni pé bóòlù ó sì báyìí tó wò ní kú báyìí lónìí bó bá tiẹ̀ kú náà sátẹ̀ ọkọ̀ kírun náà. òun wo kìnìún tí ó pa ọ́ lẹ́ẹ̀lẹ́ ṣé kìnìún ò lè gùn kìnìún kìnìún ọ̀wà kò lè kò débẹ̀ ẹ orí ìdíhun náà máa wò ó lẹ́ẹ̀lẹ́ wọn kírun. gba àwọn mẹ́nu àwọn tíra fíkì wà àwọn àwọn kù dáná. kọ́nà kọ́ bá wa dáadáa fún wọn. ọlọ́ọ̀fẹ́ tara lọ sọ. wọn ma kírun lọ́wọ́ wọ́n lọ lásàmì ìdìkan tó fẹ́ sí i. wọ́n máa kírun lọ́wọ́ òní jáde sákàn ọlọ́ọ̀ dáná lọ́wọ́. iná sì wá lé tó o lè ronú pé kó programu gbogbo gbà kété pé ó ẹ mò ń dáná lọ́wọ́ ni ẹ mò lọ wẹ̀ ni kódà àwọn tó ṣe pé gbogbo ìgbà tó bá fẹ́ lọ kírun nígbẹ́ máa ń tàn ọ́ onídìíkọ́ ọmọ àṣàkárù tó pọ̀ fún ara rẹ̀ ṣètọ́ni ní kú wa o ṣètọ́ni ní bọ́ sí fàájì kò kí ìsara gbogbo àtọ́ wa fẹ́ mọ̀ bọ̀ amúsáájú kọ́ bẹ́ wá kírun jẹ̀mọ́ òun nígbẹ́ òjé òun ló ní bùkárì pé àbọ̀kọ̀ lọ́wọ́ tọ́lẹ̀ àlọ́bẹ̀rẹ̀ òun ṣètọ́ni ní dààmú rẹ̀ òun tọ́fẹ́ máa dìlé rẹ tọ́fẹ́ máa kó bá ọ níbi tó jẹ máa àlànà yọrọ ẹ̀sìn. torí di eléyìí ká ronú sí i dáadáa. bàbá bẹ̀rẹ̀ pé ahalùlẹ̀ àdáà àwọn tá a pè hum àwọn náà ni almardo àwa ọmọlẹ́kẹ́ almardo àti sàlàyé bẹ́ẹ̀ tẹ́ ti bọ́ sípò tó ga díẹ̀ ṣùgbọ́n yìí tẹ́ ẹsẹ̀ bẹ̀rẹ̀ tẹ́wá ní almardo níwọ̀n tó bá di lọ́wọ́ almardo ń bẹ̀ yẹn kí ni túmọ̀ rẹ̀ àwọn aláàárẹ̀ kìí ṣe àwọn àárẹ̀ o pé kìí ṣe àwọn àárẹ̀ o kìí sì ṣe àárẹ̀ kẹ́lìmọ̀ yẹn jámù ní fún kẹ́lẹ́ o àlùmọ̀rí mufradu ẹni kẹ́lẹ́ o àlùmọ̀rí aláàárẹ̀ jámù rẹ̀ wá jẹ́ kẹ́lẹ́ àlùmọ̀tọ́ àwọn aláàárẹ̀ tó bá lọ jẹ́ pé àárẹ̀ ni àlùmọ̀rọ̀ làárẹ̀ yóò kan jámù tí ọmọ jẹ́ kẹ́ni al-amrad bó ṣe rí nìyẹn kátàlá tó fi yẹn kàfíṣàkù láwa tá a bá ti mọ̀ tẹ́lẹ̀ wọ́n tó bá ti mọ̀ tẹ́lẹ̀ náà yóò máa jẹ́ kínní lazimatul fa'ida. wal musafirun àwọn àlùlẹ̀ àdáàdì nìyẹn o àwọn aláàárẹ̀ àti alimusafirun táwọn jẹ́ onírìn àjò fóònù àwọn onírìn àjò sì kírun wàlẹ̀ kọ́ ìfún àwọn tí wọ́n wà lórí ìpayà kan báwo wọ́n sì kírun. alẹ́dínà láàyè àtàmàkánú nàmì àdá ìsọ̀lá tó ṣe wípé láàyè àtàmàkánú kò sí ìfọ̀kànbalẹ̀ fún wa láti mú irun yẹn wá àlàsífàtìlẹ́tì yu'addiha lórí bó ti yẹ kéèyàn ó mú wá gan sífà ìròyìn bá ti kí gangan. ghayrul ma'dhur láì ṣe wípé èèyàn bá ní àwáwí kan ó ti yẹ káàkiri ẹni tí nǹkan kan ò ṣe tọ́wọ́ kírun ọ̀ràn ẹ̀ tọ́wọ́ àjòkúlẹ̀ nǹkan kan ò ṣe é kò ní nǹkan kan tó ṣe ọkàn kírun yẹn lórí ìdòkúlẹ̀ kò gbọdọ̀ kí bẹ́ẹ̀ torí pé alikiyam likira tẹlẹ fàtíà mílẹ̀ ní mẹ́la mílẹ̀ ní wájú báyìí. kódà àwọn akẹ́kọ̀ọ́ kọ́ mílẹ̀ ní arkan kọ́ ọ̀nà ló ka fàtíà nínú tó jẹ́ sí wípé ara orí kùn wọn nínú kẹta àbá tuntun.

wàtọ́lá bàmí ń ànsọ́lù hasaba ìsìtọ̀ àtìlẹ̀ ó wá retí lọ́dọ̀ wọn ó fẹ́ látọ̀dọ̀ àwọn yìí ànsọ́lù kásá kírun yẹn hasaba ìsìtọ̀ àtìlẹ̀ bí ìlágbára àti kìí bọ́ba sì bá ọmọ fún wọn bẹ́ẹ̀ ni wọ́n sì kì í. wàhálà mi yusri àbí ìṣẹ̀rí a eléyìí nínú dẹ̀kùn tẹ́sí yìí ṣe fún wa lọ́wọ́ a wàsàmáhátì wàsàmáhátì à àti àmójúkò tẹ̀sìn yìí sí fún wa fakọ̀dì já àti bẹ̀rọ̀fọ̀ ilẹ̀ haraj ó wá láti wá gbé ẹsẹ̀ kúrò qala Allahu ta'ala ọlọ́run sọ fún wa náà Al-Qur'an láwọn àyè tó pọ̀ àkọ́kọ́ nu suratul hajj a'udhu billahi minash shaitani rajim wàmà ja'ala wàmà ja'ala alaykum min haraj ọlọ́run ò fi ìnira kankan fún wa sínú ẹ̀sìn yìí o nínú suratul Baqara ọlọ́tún ní yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra ìrọ̀rùn ọlọ́wọ́ bá àlejò ọláfẹ́ fún wa kò sẹ́kẹ́ni kò fẹ́ ìnira kankan fún wa ẹ̀rí pé ń pọ́n ọ̀rọ̀ yẹn wá ní am lẹ́yìn tó jẹ́ pé tá a bá wo ọ̀rọ̀ tí ọlọ́run sọ ṣáájú kó tó mú ayà fọ́nrán yẹn ní fún wa ká gbáwẹ̀ ó ti wá sọ̀rọ̀ àwọn àmọ̀ká nàmí nǹkan mọ̀rí ìdọ̀ àwọn aláṣàfàrì ẹni tó bá rẹ̀ àbọ̀ wà lórí ìrìn àjò fàáyì dàtúmínà ìyá mi ní òkà kó mú ọjọ́ míì láti lè ṣe kẹ́ni láti lè fi san ààwẹ̀ tiẹ̀ abẹ́ẹ̀dẹ̀ka ẹni pé léyìí tó sọ yìí eléyìí tó lọ́wọ́ bá àlékẹ́ lásọ yìí rọ́pù mọ́dá rọ́pù lè hàrọ̀j ó fi gbé ìnira kú fún yẹn. inú sọ́ọ̀tù bá kọ́lá wákàtí náà tó ní la yukallifu Allahu nafsan illa wus'aha. òun ò sì ní gbé kọ́ ẹ̀mí kankan lọ́rùn pé nǹkan báyìí dandan gbà ọ́ gbọ́dọ̀ sí illa wus'aha. àyàfi kọ́jà pẹ́ẹ́mì yẹn lágbára láti ṣe nǹkan yẹn nǹkan yìí ẹ̀sìn ní àṣẹ agbára mi ò gbé rárá wọ́n ni ó yẹra rẹ̀ wò kò sí nǹkan kan nínú ẹ̀sìn tọ́lọ́mọba àdìpẹ́lá ní àyàfi ká rí àyàfi kọ́ náà wà rí kọ́lá rí pé agbára wa gbé náà ló sọ pé ká ṣe. àmì ọ̀lágbára eléyìí ọ̀ lágbára rẹ̀ kọ́ òṣèré pọ́wọ́ alágbára kò sí òun ọlọ́wọ́ ní sọ pé kò sí kankan àfi kó ti yẹ ni o kò rí wípé ọ̀lágbára tó fi ṣe ń sọ́tọ̀ gọ̀bùn ọlọ́dún ní fatakù lọ amẹ́sítẹ́tàtù ẹ páyà ọlọ́run bí ẹ bá sì lágbára. bákan náà anabi sallallahu alayhi wa sallam ó ń sọ fún wa nínú àdìsí rẹ̀ nípa ní ìdá amartukum bi amrin tí mi àná ìgbà pààyàn láti ẹ̀kẹ́ sí kankan fáàtù mi ni mo máa ń sàgbàdo ẹ mú nǹkan yẹn wá ẹ ṣe nǹkan yẹn bẹ́ẹ̀ bá ṣe lágbára àti ṣe kí lápèjúwe tí ó yẹ lórí eléyìí ọlọ́run pa wá láti ká kírun ọlọ́run ní ká kírun àìsàn ọ̀lẹ́ ẹ̀ka yìí pé irun wákàtí márààrún dábà ké láwọn ọ̀ràn ẹ̀rùn wa dábà ké èèyàn máa ń dúró ni lábì ìyẹn alágbára kó dúró bóyá ọ̀rẹ́ ádámù ìsìtọ́ á lèlè kìyàm ìsọ̀lẹ̀ jùlùsẹ̀ àwọn ìsọ̀lẹ̀ jàrísẹ̀ yóò kírun yẹn lẹ́yìn tó wà lórí ìjòkó wà sọ̀láàtù wá mọ̀kìbó la fi ṣẹ̀ríya sọ̀láàtù wú mọ̀kìbó la tó ń fi ṣẹ̀ríya irun rẹ̀ yẹn tó kí yẹn ó wọlé náà nínú sẹ̀rá islam torí pé kíni lè ádámì àlìkìyà torí pé kò lágbára àti kíni o àti nàró láti kírun yẹn pàápàá jùlọ irun tó jẹ́ irun ọ̀ranyàn nínú àwọn àbá kò lórí eléyìí bẹ́ẹ̀ bàbá wọn sọ fún wa pé gbogbo àwọn eléyìí tá a mú wá yìí nínú àwọn nùsùsù ṣẹ̀rí'íyà láti máa lọ Qur'an àti àdìsá nàbì sallallahu alaihi wasallam ìlàgọ́ ìrìdáàríta ó fi dórí àwọn òmíì náà mínà nùsùs nínú àwọn ọ̀rọ̀ tó wá láti náà ẹ̀rí tó wá láti náà al-Qur'an àti láti fi súnà nàbì allati tubayyinu fadla Allahi eléyìí ti ń sàlàyé ọlá ọlọ́run àlá ìbádìí lórí àwọn ẹrú ẹ̀ wàtà ìsí ìrọ̀hù àti ìsàlàyé ìṣèdẹ̀kùn ọlọ́run fi tẹ̀sírí ìhì níbi àwọn nǹkan tó ti lómi fún wa. wàmí dáríka màná ànàbì sọ́dárí alhadith ani wọ́n nínú ẹ̀ náà ni eléyìí tá a wà ń tá à ń ṣàlàyé ọ̀rọ̀ lórí rẹ̀ lọ́wọ́. wọ́n wá kayfa yusalli man qama bihi udhrun. òun náà ni ẹni tó ní àwáwí kan sí kejì àbọ̀ bá ní nǹkan kankan tí òfin ẹ̀sìn sọ̀rọ̀ lórí ẹ̀ kẹ́yìfà ìsọ̀lì báwo ni ó sì kírun yẹn mẹ́márọ̀dín nínú àárẹ̀ tí ń ṣe ni àwọn sáfárí àbọ̀ wà ní àbírí àjò ni àwọn ọ̀hún àbí ìpayà kan jama eléyìí tá a sọ yìí wà kan ní. lẹ́yìn ẹ dákun àwọn ọ̀bẹ gbọ́ pé ànẹ́bí sọ ọ̀rọ̀ mélòó gan tiẹ̀ lànẹ́bí sọ àbí sáláwà kan ti wà ń ta bẹ́ẹ̀ kan sọ yóò nísìnyí ọ̀rọ̀ mélòó gan tiẹ̀ lànẹ́bí sọ gan àní kọ́là láwọ̀ làbẹ́ gbọ́ ẹjá béèrè lọ́wọ́ wọn ibi tọ́nà bá ti sọ láti inú àlùkò ránì wípé aláàárẹ̀ gbèsè kírun rẹ̀ ẹjá béèrè lọ́wọ́ wọn àbí gan ẹja béèrè lọ́wọ́ dèdèrè rẹ níbo náà ti sọ náà kọ́ra ní pé ká kírun àṣùbà àràkà méjì ẹja béèrè lọ́wọ́ ẹ nínú àlùkùrá tẹ kúkúrá yìí náà nínú òun sábẹ gbọ́ ẹja béèrè lọ́wọ́ rẹ pé irun dúr níbo náà ti sọ náà kọ́ra ní pé ká kírun àṣùbà àràkà tó ní ọ̀rọ̀ ànẹ́bí ò ní ìdí kọ́ra ní nìkan la fẹ́ máa gbọ́. tọrọ ọmọnù Bukhari náà bá tún wá wọlé lórí báwa àdìsí tó gbà wá tí ọba tó wá jẹ kó náà ọba tó wá tí ọba jẹ ńtọ́ lẹ́sẹ̀ ńlẹ̀ mọ́ báwo ló ti fẹ́ mọ̀ pé ó ti kírun nígbà tó bá ti kírun kí la pé o bó la ti máa gbẹ́rọ̀ wa ẹni tí ò lálùwàlá kò sí kíni kò nírun ẹni tí ó sì nírun ńkọ́ kò lọ́rùn kò lálùwàlá kò nírun. kò nírun kọ́ pé a ní sí náà ma láti kùnlẹ̀ dáadáa nínú ọ̀rọ̀ wọn tí wọ́n ń sọ náà pé tí wọ́n ń sọ ìfẹ́ nǹkan tí ò dàrú fẹ́ni tó bá kéwú kò dàrú ló yàn lọ́wọ́ náà ó sọ àlejò pé kòránì nìkan kòránì nìkan kẹlẹ lọ́n sọ ni kẹlẹ lọ́n sọ pàgbẹ́ tó lọ́n sọ ni nítorí ó sọ ọrụ nínú ọ̀la náà lọ́rọ̀ ẹ̀sìn ó pọ̀ nítorí ẹ̀ súnmọ́ pé ò lè mọ nǹkan kan ṣe nínú ẹ̀sìn. táwọn fẹ́ sọ pé náà àwọn àlámọ̀ náà àwọn kan tó òṣòlù nínú àlámà yọ ọ̀rọ̀ ẹ̀sìn tí kùránì sàlàyé tí èsè pé practicalize ànẹ́bì la fi gbọ́ yé àti àwọn àkọwálẹ̀ nẹ̀bì la fi gbọ́ yé bóyá lélẹ̀ ọ̀kan la lè gbọ́ òun náà sì lè pé akàlẹ́mọ̀kẹ́ bíyà díẹ̀ yìí. òun ni ọ̀rọ̀ Ramadan a rí pé ìyẹn Kùránì sọ fún wa abẹ́ẹ̀kọ́ ni kulu washrabu hatta yatabayyana lakum al-khayt al-abyad min al-khayt al-aswad Kùránì sọ yìí ló sọ fún ẹ̀bẹ̀rẹ̀ nígbà tí àlùbáyé àdìbá ti wẹ̀ sọ parí ẹ̀ nígbà tó ń bá ti wọ̀. ó sì sọ pé oṣù rọmọdọ́ọ̀lù ṣáàrù rọmọdọ́ọ̀lù ẹlẹ́dì ìṣẹ́lá ní ìlú kùrán ìdánì náà abẹ́ẹ̀kọ́ ó sì já àmọ̀ ìgbé àmọ́ ṣe ìdá mi kù mú ṣáárọ́ wọ́n lè yẹsọ ẹni oṣù wá ti báláyé á lè fi kùrán ìyẹn kùrán lè kílẹ̀ àwọn abala jù kan bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹja bèrè ọ̀rọ̀ kàkà lọ́wọ́ wá bá wa mú wánu kùrán títọ́lọ̀ ti sọ ìdílé táyọ̀ nínú owó ìdílé tọ́yọ̀ nínú nǹkan owó títọ́lọ̀ bá ti sọ dìbí ẹ̀ láti sọ fún wa pé táàbà kéwù ẹ̀jẹ̀ abalabalẹ̀ kéwù tó yẹ o kó o sì sọ àwọn pòfẹsọ gọ́ọ̀lù kó o sọ wọn dà fà rẹ ó sọnù tí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn stars àwọn ni rẹ èèyàn tí ó pọ̀ nítorí lọ́pọ̀lọpọ̀ náà mi náà nìyẹn ògidì kọ́dà ẹlòmíì sì jẹni lárúbáwá náà bá ṣùgbọ́n ó sọnù nípa ẹni tí ó dá láàrẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà àbá mi náà tó ṣáájú wọ́n gbọ́ lárúbáwá ọ̀pọ̀lọpọ̀ ti máa kálẹ̀ nǹkan ṣùgbọ́n wọ́n wọ́n àbá wọn náà gẹ́gẹ́ bí àbá wọn tó ń bá àwọn àbá wọn àwọn àbá àwọn tá a lè fi sin lọ́rùn nínú kí ó ta gbé téèyàn ò fi ní sọnù torí ìdí eléyìí ibi náà ládùn eléyìí bọ́rọ̀ bá tún yẹ tọ́rọ̀ bá tún lọ bẹ́ẹ̀ a tún máa gbọ́ àgbọ́yé eléyìí sí lẹ́kùnrẹ́rẹ́ nítorí àsìkò ibi náà ládùn àwọn wa tẹ̀síwájú láti alákọ̀ọ́kọ́ tí a bá sọ fún wa pé sọ̀lá tó lè mọ̀ rí i ìrun ẹni tí ń sàárẹ̀ báwo ni ó kù tiẹ̀ ìgbà tí báàbù yìí fi lè wà eléyìí ti fi dára lójú wípé ẹni tó wá lọ́dọ̀ aláàárẹ̀ tí wọ́n á béèrè lọ́wọ́ ẹ pé ẹ dákun ẹni tẹ wà lọ́dọ̀ bàbá sí bàbá aláyè kí òun báyìí nǹkan ah, kọ lu ẹni bàbá tí ò lè jápa gbẹ́sẹ̀ ẹ̀ka lọ́sọ pé sáà ń kírun ẹ mẹ́jọ dìjà bó tilẹ̀ gẹ́sí wípé àfẹlẹkẹ bòsí náà kò já bá wọn jó bòsí kò sí jó nẹẹsì o ká lákàtàlẹ bí yorùbá ti máa sọ wọn tó ń sọ náà wọn náà gbọ́dọ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ o ètò pọ̀ lọ́wọ́ adé wẹ pé ṣé wọ́n tẹ̀ ń kírun náà à bí wọ́n ti ń fún un láì à ń gbọ́ bàbá wọn lẹ̀ kírun torí pọ́ lẹ̀ yín lẹ̀ kírun ẹ̀ gbọ́ náà báyìí tí wọ́n lọ dáná kọ́ bẹ́ẹ̀ fi wọ́n sí i.

ṣùgbọ́n ẹ sáwọn gbìyànjú ẹ mọ ọlọ́dún díẹ̀ díẹ̀. kọ́lá bàbá lè má bàbá lè má kiri bẹ̀ tẹ́lẹ̀ ìyá lè má kiri bẹ̀ tẹ́lẹ̀ wọ́n wá sálàyé ká bẹ́ẹ̀ ti má kí mi. àmì ilé saluwa láàyè kò níbi ẹ tí wọ́n bá ń dún bí òkúta kan wọlé kẹ́ kan ara máa fọwọ́ lé kẹ́ máa ti táyà mọ́ mu bẹ́ẹ̀. ayé màá bá ti ṣe ọ̀kan táyà mọ́ mu bẹ́ẹ̀ náà. bó o láti kí pẹ̀lú ògbọ́ ọlọ́run jọ́mẹ́jọ àná ọ̀nà bí aláàárẹ̀ kọ́lọ́n kó jẹ́ kájú ju ọjọ́ mẹ́jọ náà lọ kọ́lọ́n kó sì gbà ní ìgbésẹ̀ fún wa wọ́sọ̀ tó máa wà láti bí ìyá Muhammad àlùfáà àlùfáà sẹ́lẹ̀ sọ́dà àwọn ọmọ wọn rà